mo kì í káàbọ̀ sí àjẹ́ àbálẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ọ̀pọ̀ àwọn ènìyàn lórí ìtàkùn ayélujára ni wọ́n ti ń kí gbajúgbajà adẹ́rìn pòṣónú ni Pẹ̀lúmi Kẹ́ṣìnró wípé ẹ̀yìn ìyàwó ò ní mẹ́ni o ó kú oríire Kẹ́ṣìnró Pẹ̀lúmi tí gbogbo ènìyàn mọ̀ sí àyàmpíkò ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti fi fọ́nrán fídíò ọjọ́ ìgbéyàwó rẹ̀ bí ó ti dùn tó lárinrin sórí ìtàkùn ayélujára náà bí àwọn ọ̀rẹ́ rẹ̀ ti súgbà rẹ̀ nínú aṣọ ẹbí ó sọ lórí ìtàkùn ayélujára rẹ̀ tẹ́lẹ̀ rí wípé ọjọ́ ìgbéyàwó jẹ́ ọjọ́ kan pàtàkì tí òun ti ń fojú sọ́nà fún tí olódùmarè sì jẹ́ kí ó bá òun láyé láàyè àti àyè tó dára ẹ wo díẹ̀ nínú fọ́nrán rẹ̀. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án gbajúgbajà akọrin ni ọ̀làlọ́mí pọ́tébù tí gbogbo ènìyàn mọ̀ sí Mr. Z òun ló ti sọ lórí ìtàkùn ayélujára rẹ̀ wípé àwọn ará Port Harcourt ti ná ayédèrú owó fún òun o Portable ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti ṣàfihàn àwọn owó eléyìí tó jẹ́ ẹgbẹ̀rún kan náírà tí ó sì pọ̀ gidigidi léyìí tí àwọn olólùfẹ́ rẹ̀ kan fi dá a lárayá lásìkò tí ó ń ṣeré nígbà tó dé inú ilé ìtura rẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní to owó ọ̀hún papọ̀ ló ṣàkíyèsí wípé àwọn ayédèrú gbogbo ó ní gbogbo ẹgbẹ̀rún kan náírà èyí tó jẹ́ owó tuntun tuntun tó ń bẹ nínú rẹ̀ tí àwọn olólùfẹ́ rẹ̀ fi ràn án lọ́wọ́ lójú àgbo ẹ wo díẹ̀ nínú fọ́nrán rẹ̀. wàhálà don happen wàhálà wàhálà wàhálà dem don spray tori this is fake money This is fake money, man. They don't pay to rate. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ gbajúgbajà lórí ayélujára Túndé Ednut ló ti fi lẹ́tà rébéńté ilé ètò kan sí gbajúgbajà olórin Wizkid sórí ìtàkùn ayélujára rẹ̀ bí ó tilẹ̀ jẹ́ wípé Wizkid ò tí ì dá lóhùn di àsìkò tí à ń kó ìròyìn yìí jọ Túndé Ednut ló fi lẹ́tà náà ṣọwọ́ sí Wizkid láti fi ìfẹ́ tó ní sí hàn wípé ọ̀pọ̀ àwọn ènìyàn rò wípé bóyá mi ò nífẹ̀ẹ́ rẹ mo nífẹ̀ẹ́ rẹ o ṣùgbọ́n o kò sí bó ti wulẹ̀ kó jẹ́ ìfẹ́ rẹ ń sọ Túndé Ednut ló fi eléyìí sórí ìtàkùn ayélujára rẹ̀ lórí lẹ́tà tí ó kọ sí gbajúgbajà olórin Wizkid ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje gbajúgbajà òṣèré ni Délé Òdùlé ló ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti gba àwọn ènìyàn nímọ̀ràn pẹ̀lú ọ̀rọ̀ tí kò pọ̀ rárá ṣùgbọ́n tó jẹ́ ọ̀rọ̀ ìjìnlẹ̀ ó sọ wípé nínú ayé a ní láti wá ká gbé inú ayé ká sì tún fi ayé sílẹ̀ ṣùgbọ́n o èyí tó ṣe pàtàkì jùlọ ni kí ènìyàn rí dájú wípé ó fi ọwọ́ kan ìgbésí ayé àwọn ènìyàn kan sí rere kí ayé wọn sì dára Délé Òdùlé ló sọ eléyìí lórí ìtàkùn ayélujára rẹ̀ pẹ̀lú àwòrán àti ọ̀rọ̀ tí wọ́n kọ sí abẹ́ láti gba àwọn ènìyàn níyànjú dájú wípé nínú ohun gbogbo tí ẹ bá ń ṣe ẹ rí dájú wípé ẹ fi ayé yín ran ayé ẹlòmíràn lọ́wọ́ nítorí pé àríṣe òun làríkà. nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà ọkọ̀ pàtàkì nínú àwọn olùkópa Big Brother Naija èyí tó ti kọjá sẹ́yìn níyì làwà ló ti ń fi ìtàkùn ayélujára rẹ̀ pàápàá ti Twitter kìlọ̀ fún gbogbo àwọn ènìyàn pàápàá jùlọ àwọn tí wọ́n ṣe eré ìdárayá amárají pépé wípé kí ẹnikẹ́ni tó lọ sí ilé ìdárayá amárají pépé tí a mọ̀ sí gym ó ní láti kọ́kọ́ lọ sọ́dọ̀ dókítà rẹ̀ kó wo bí bí ọkàn rẹ̀ ti lágbára láti ṣiṣẹ́ agbára tó tàbí láti sáré tó ó sọ eléyìí wípé ìṣẹ̀lẹ̀ kan ló ṣẹlẹ̀ ní iléeṣẹ́ amárají pépé kan níbi tí òun ti lọ láti lọ ṣe eré ìdárayá amárají pépé tòun wípé ọmọkùnrin ọ̀hún olóńṣe eré ìdárayá lọ́wọ́ ṣùgbọ́n tó ṣubú lulẹ̀ tó sì kú lójijì látàrí wípé ọkàn rẹ̀ kò lè ṣiṣẹ́ agbára dé àwọn ìpele tí ó ń lọ nínú eré ìdárayá ó wá lo ìtàkùn ayélujára Twitter rẹ̀ láti kìlọ̀ fún gbogbo àwọn ènìyàn kí wọ́n rí dájú wípé wọ́n mójútó ètò ìlera wọn àti pé àwọn t tí wọ́n ní iléeṣẹ́ amárají pépé kí àwọn pẹ̀lú kí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ tó péye fún gbogbo àwọn ènìyàn tí wọ́n bá wá láti ṣeré ìdárayá amárají pépé exercise. ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún ìlúmọ̀ọ́ká oníjó ni Jemina òun ló ti fi ìtàkùn ayélujára rẹ̀ sọ bí ó ti kéde fún gbogbo ẹbí àti ọkọ rẹ̀ tó ń ti àwọn ọ̀rẹ́ bí ọ̀lẹ́ ti sọ nínú rẹ̀ Jemina ló fi fọ́nrán fídíò sórí ìtàkùn ayélujára náà bí a kò bá gbàgbé wípé ó ti tó bí ọjọ́ mẹ́ta báyìí tí Jemina ti ń fi oríṣiríṣi àwòrán àwòrán tó ń ti àwọn fọ́nrán fídíò sórí ìtàkùn ayélujára rẹ̀ nípa oyún tó ní tó sì jẹ́ ayọ̀ fún òun àti ọkọ rẹ̀ ó wá ń sọ lásìkò yìí bí ó ti kéde ọ̀rọ̀ oyún náà fún ọlọ́kan òjọ̀kan àwọn ènìyàn nínú ẹbí rẹ̀ ẹ wo bí gbogbo wọn ti ṣe sí lásìkò ìròyìn náà. Nothing to ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin gbajúgbajà òṣèré Bùkọ́lá Àrùgbá tí í ṣe aya Dàmọ́lá Ọlátúnjí òun ló ti ṣàlàyé lórí ìtàkùn ayélujára rẹ̀ wípé a ti rí ọmọ tá à ń wá o tí ẹ ní kí n béèrè fún òun náà ni ọmọ tó ń forí ṣe ìṣirò láì lo kàkúlétọ̀ ìyẹn ẹ̀rọ ìṣirò ó sọ eléyìí lórí ìtàkùn ayélujára rẹ̀ nípa fífi àwọn fọ́nrán ọlọ́kan òjọ̀kan bí wọ́n ti rí ọmọ náà ó sọ lórí ìtàkùn ayélujára náà tẹ́lẹ̀ rí bí ó ti fi ẹ̀bùn tí Olódùmarè fún ọmọ òun tó ń bẹ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ sórí ìtàkùn ayélujára rẹ̀ bí ọmọ ọ̀hún ti ń fi oríṣi ìṣirò láì lo ẹ̀rọ ìṣirò rárá ó wá di ohun tí àwọn ènìyàn ń sọ fún un lórí ìtàkùn ayélujára wípé àwọn fẹ́ ran ọmọ yìí lọ́wọ́ léyìí tó mú kó tẹ àwọn èèyàn síta láti ṣe àwárí ọmọ náà ní báyìí ó tún ti padà lo ìtàkùn ayélujára Instagram rẹ̀ láti sọ fún àwọn ènìyàn wípé ọmọ tá à ń wá a ti rí i ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta gbajúgbajà ìránṣẹ́ olúwa tí ó tún jẹ́ òṣèré tí wọ́n ní iléeṣẹ́ ìránṣẹ́ Mount Zion ìyẹn ìránṣẹ́ Mike Bamiloye ló ti fi ìkọminú rẹ̀ hàn lórí bí àwọn kan ti láti kó owó rọ̀gùn rọ̀gùn pamọ́ sínú ilé tí gbogbo owó náà sì bàjẹ́ ó wá kọ sórí ìtàkùn ayélujára rẹ̀ wípé kí ni ká pe eléyìí irú ìwà wo leléyìí bí kò bá ṣe ìwà aṣiwèrè wípé kí ènìyàn kan kó gbogbo owó tó pọ̀ tó báyìí sínú ilé tó sì bàjẹ́ mọ́ lọ́wọ́ nígbà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ń bẹ níta tí wọ́n ń pariwo fún ebi tí wọ́n ń pariwo fún àìlówó àti ìyàn gbogbo ó jẹ́ eléyìí tí ó sọ ìkọminú rẹ̀ lórí ìtàkùn ayélujára tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ gbogbo sì ń kọ sí abẹ́ rẹ̀ ìkọminú tiwọn pẹ̀lú wípé àwọn ọ̀dájú àti ìka ènìyàn gbogbo òun ló pọ̀ jù ní orílẹ̀-èdè nàìjíríà ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì agbóhùnsáfẹ́fẹ́ ṣadé ládépọ̀ ló ti sọ lórí ìtàkùn ayélujára rẹ̀ láti gba àwọn ènìyàn ní ìmọ̀ràn lórí instagram wípé kí wọ́n yé sáré ohun tí kò tọ́ ó ṣe àlàyé nípa ìtàn ìgbésí ayé rẹ̀ bí ó ti làkàkà láti lọ sí ìlú united kingdom ṣùgbọ́n tí kò sí agbára fún un lè tó jẹ́ wípé èèyàn kan nínú ni bàbá rẹ̀ ní agbára láti rán nígbà tí wọ́n sì ti rán láti lọ sí òkè kódà ó sọ bí Sátánì ti kó sí lọ́kàn ṣùgbọ́n ó ní òun kò lọ kàkà bẹ́ẹ̀ òun tẹ̀síwájú láti rí dájú wípé òun ṣiṣẹ́ láti kú ọ̀rọ̀ òun jọ lè tó sì fún un láǹfààní pẹ̀lú láti dá iléeṣẹ́ ibi tí àwọn ènìyàn ti láti forúkọ sílẹ̀ láti rìnrìn àjò sílẹ̀ di àsìkò yìí ó wá di ohun tí òun pẹ̀lú ti ń lọ sí òkè òkun tó ń bọ̀ kódà ó sú òun débi wípé owó nìkan lòun wá òun ò fẹ́ máa rìnrìn àjò láti máa fò kiri bí ẹyẹ. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní ìròyìn ti gba orí ayélujára kan látàrí ìgbéyàwó bòńkẹ́lẹ́ eléyìí ti gbajúgbajà olórin Davido ṣe fún Chioma aya rẹ̀ lójúnà àti fi lọ́kàn balẹ̀ lẹ́yìn ìpapòdà ọmọ wọn Ifeanyi ọ̀rọ̀ yìí ló jẹyọ wípé kò sí ayàwòrán tàbí ìpariwo kankan lórí ọ̀rọ̀ ìgbéyàwó Davido àti Chioma kàkà bẹ́ẹ̀ ìṣe ni wọ́n rọra ṣe ní bòńkẹ́lẹ́ wípé ohun gbogbo tí àwọn òbí Chioma fẹ́ ó ní àwọn ìdílé Adeleke ti pèsè tí wọ́n sì ti san gbogbo rẹ̀ wípé láìpẹ́ jọjọ àwọn méjèèjì yóò lọ kọwọ́ bọ̀wé lábẹ́ òfin lójúnà àti lè jẹ́ kí ìgbéyàwó wọn kó ní ìwé ẹ̀rí eléyìí tó gbámúṣe nínú ọ̀rọ̀ yìí ló gba orí orí ayélujára wípé Davido ṣe léyìí láti fi Chioma lọ́kànbalẹ̀ látàrí wípé Chioma ti ń sọ wípé ó sì ti ń kọminú lórí ìpapòdà ọmọ náà wípé àrólé àti nǹkan ṣoṣo tó fi òun lẹ́sẹ̀ múlẹ̀ nínú ìdílé Adeleke òní fáyìn ṣùgbọ́n tó ti lọ ṣùgbọ́n lójú náà ti fi ìfẹ́ àti ìfọkànbalẹ̀ tó lọ́rìn hàn sí Davido ti ṣe ìgbéyàwó bòńkẹ́lẹ́ pẹ̀lú Chioma léyìí tó sì gba orí ayélujára kan. oníjùbà ìlọ fún àjábalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá wa fún ti àsìkò yìí ṣùgbọ́n ká tó máa lọ ẹ jẹ́ ká máa rántí wípé ẹnikẹ́ni tí ìwọ bá nípa láti ṣe ìrànlọ́ lọ́wọ́ fún òun náà ní ẹnìkejì rẹ̀ tọ́jú rẹ̀ ó dàbọ̀.